أشهد أن لا إله إلا الله وحده له وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله تلد الصوم إليه تمسي فمجه ká máa mú ká sì dènà síbi bá obìnrin lò láti ìgbà tí àlùbọ́sà rí bá ti yọ títí tí ó fi di pé òórùn wọ̀ pẹ̀lú àníyàn yìí pé à ń ṣe bẹ́ẹ̀ fi sẹ́sìn fọ́lọ̀ ọ̀ràn yẹn ló jẹ́ àti pé orígun kankan orígun kan ní nínú àwọn orígun ẹ̀sìn Islam márùn-ún ilé ìjọlọ́n fi rán ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìyẹn lè má jẹun nítorí ìbòrò ń jẹjọ́ jẹ ìyẹn lè má jẹun nítorí wọn ní kó má jẹun torí ààrẹ kan ṣe eléyìí wọn kì pè ní asọ́wò àìjẹ àìmú àìgbóbìnrin lò lásán kìí ṣe ọ̀sọ́wò ilé ìtọ́lọ̀ fi pa wá láti. ẹ̀rọ àfikà ní ọ̀tún kàn pé àìjẹ ẹni àìmú omi àìjẹfẹ ẹnu omi mo ń ṣe bẹ́ẹ̀ ni láti fi tẹ̀sìn fọ́lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá wa. ìdí nìyí tó fi jẹ́ pé mùsùlùmí bùkátà wọ́n máa ṣàkíyèsí àníyàn rẹ̀ nínú gbogbo tí máa ń ṣe nítorí pé tí o bá ti sáníyàn pẹ̀lú sẹ́tà ń ṣe kò ní jẹ́ ìjọsìn táǹbọ̀sibọ́sì pé èèyàn gba aládàá ń bẹ̀. ọlọ́run ẹlẹ́dàá wá fi hàn wá nínú àkùrọ̀ánì pé ọ̀ràn àyà túláàsì oníṣòyàmù Ramadan yìí ti nàmbà fẹ́ rárá ọlọ́run yá ayyuhal ladina amanu. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ọlọ́ni akọ̀yìn olùgbàgbọ́ òdodo gbígbé àti sùyàmù Ramadan lọ́ràn yẹn lórí gẹ́gẹ́ bá a ti ṣe ṣe ọ̀sùyàmù náà lọ́ràn yẹn lórí àwọn ẹni tó ti síwájú yín kẹ́ ẹ lè bá àjẹni tí ó máa bẹ̀rù ọlọ́run sùyàmù Ramadan. ọlọ́run awa, ẹlẹ́dàá wa ó tún sọ nínú alukur'ani bákan náà ó ní faman shahida minkum ṣe shahra falyasum gbogbo ẹnikẹ́ni tí oṣù yìí bá dé bá láyé kọ́ya kẹ́nu rúbẹ̀tì níbẹ̀ kìí ṣe gbogbo ẹnikẹ́ni tó náà bá dóṣù rí fúnra bí ìtukùtù náà lómi ìtumọ̀ rẹ̀ ní gbogbo ẹni tí oṣù yìí bá lé bá láyé tóṣù yìí dé bá láyé kése dandan ní kí gbogbo orí ń gbà tó yọ gbọ́dọ̀ bá ti mọ̀ kó ti yọ dandan ní ká kẹ́nu rọ́sẹ̀sì fọlọ́. hadithi abdullah ibn umar radiyallahu anhuma anabi sallallahu alaihi wasallam ti fi hàn nínú rẹ̀ siyamu ramadan rukunu min arkani islam orígun kan ní nínú orígun ẹ̀sìn islam márùn torípa nàbí sallallahu alaihi wa sallam nínú hadith yìí oníbóni islam ala khamsin orí àwọn òkú márùn la mọ islam lé lórí anabi wa dárúkọ ọ̀kan nínú rẹ̀ ó pè ní wa sawmu ramadan kápẹ́ ẹnu rọ́tẹ̀sì fọlọ́ nínú oṣù ramadan. orígun kan ije jẹ́ nínú àwọn orígun ẹ̀sìn Islam márùn. akramakumullah ẹnu gbogbo Islam pátápátá ọkọ̀ lórí ètò ìyá Ramadan ọ̀ràn yẹn ni bẹ́ẹ̀ni kábà wá gbé mi ọ̀mọ́ lọ́ràn yẹn ní ìsìgbà pé bẹ́ẹ̀ nínú tọ́jú orígun ẹ̀sìn Islam ọlọ́run sàánú ọlá ńlá bẹ fún kásìsì yá mu Ramadan nínú àdìsí Abu Hurairah radiyallahu anhu Ànábì sallallahu alaihi wasallam fi hàn wá ìgbésò yá mu Ramadan bó ti ṣe tó àti bó ti ṣe yẹ sábà bí ni tọ́lọ̀ máa fi pa gbogbo ẹsẹ̀ rẹ̀. Turkana bi sallallahu alaihi wasallam. ولمن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الإمام البخاري لو قام من القوانين ولمن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أن كان يتوب في الكان ورثة كلهم ní rọmọgán nítorí kọ́ bá gbọ́ lọ́mọ bá gbọ́ àti nítorí kọ́dọ̀ ọlọ́run fẹ́ gbẹ̀sán rẹ̀ ọlọ́run bó sàkólé ní gbogbo tó ti síwájú fún mi náà. àdéhùn mi sọ pé ẹnikẹ́ni tó bá tún lè dìde dúró sẹ́sìn fọ́lọ́ lóru Ramadan nítorí gbogbo ọlọ́run ọba gbọ́ àti gbọ́dọ̀ ọlọ́run nìkan ní ti wẹ́sàn rẹ̀ ọlọ́run tó sàkólé ní gbogbo tó ti síwájú fún mi náà. àwọn ẹ̀sìn dáàbò tó ṣe é gbé àsìkò díẹ̀ náà láti dé tọ́lọ́ wa ti torí rẹ̀ tí ó da wa lọ́lá ńlá ọlá tí ò sí owó rà ọlá tó ju gbogbo ọlá lọ ọlá tó wọn ti àforíjì fún wa lórí gbogbo ẹ̀ṣẹ̀ wa tó ti síwájú. Tàwa lẹni náà tó láti torí rẹ̀ tí ó wá jẹ́ ńgbà tí àwọn ẹrú ọlọ́run táwọn bá ń ṣe eléyìí ọ̀wá ní tẹ́wọ̀ lọ́rùn láti jẹ́ ọ̀kan nínú ẹni tó kópa ń bẹ̀. Sàlẹ̀ni náà tó fẹ́ sórí rẹ̀. Jọ àtẹ̀tún ìgbà táwọn ẹrú ọlọ́dún kẹ́nu ró. Lọ́sàn-án Ramadan náà bí jíjẹ níbi mímu. Ìwọ́ wa máa yanu pàkà kòkò lọ́ máa jẹun. Bó ti ṣe ń jẹ bí ti ṣe ń jẹ kòkó. Nítorí jámàlà léè ó ní nítorí pé bíríkìlì yà lóhùn. Ó sì mọ̀ pálánù lọ́lọ́ bẹ́ẹ̀ ni ìyájọ́ à ń bẹ lọ́dọ̀ rẹ̀ fáwọn ọ̀daràn bíi tiẹ̀ ọkọjà rẹ̀ kí a fò. ìwọ́n fẹ́ kọ́ lọ́wọ́ bó forí jìn ọ́ gbọ́dọ̀ wọ̀ lọ́lá lẹ́ ní ìgbà táwọn èèyàn ti sọ̀dá tó ti yá mi lẹ́yìn ní gbogbo òru Ramadan wọ́n fi ọtí àwátì mẹ́tẹ́láṣí wò rí ọ. ọ̀wọ́n ń bẹ̀bí para rẹ lásán ó ń bẹ̀bí para rẹ lórí irọ́. olùsìfẹ́ gba aládàlú eléyìí ọ̀sán rẹ òfin tẹ̀sí yá òru rẹ òfin tẹ̀sí yá báwo ni ẹ̀sán láì ti fẹ́ jẹ́ أنا إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم يقال أين الصائمون فيقومون لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد متفق عليه النبي صلى الله عليه وآله وسلم قل لكم كان بيننا لكم على الجنة مديجو لكم ينجى الريان أو أن تقبل أي تقبل أي تسويان تقبل نرد تفضل نص رمضان àti ìtọ́lọ́npa àwọn tó síwájú wa láti ẹ̀ tí wọ́n ti ṣe láyé tiwọn kánábí dé nítorí pé gbogbo àti kankan kan ní ìsìn lórúkọ pàṣẹsì tí ó dé lábẹ́ àti àtọ́lọ́ fi máa nábì ìgbára gbóná sí àlàkà. àwọn ẹni tó tó sùn yá ni wọ́n gbalẹ̀ fún yíwá lẹ́nà ẹlòmíràn ní gbàgbẹ́ wọn wọ́n ké tí wọ́n jọ gbé dàgbé yá mi èyí tẹ́ ń kẹ́nu rọ́sẹ̀sì fọlọ́ngbó lẹ́wà wọ́n bá ti dé wọ́n wá gbàgbẹ́ wọn lẹ́nà ní kí atọ́má ti wọlé báyìí wọ́n ti lẹ̀kùn yìí ẹnìkẹ́ni òtún ní lílo ẹ̀gbà wà lẹ́sẹ̀ náà ọlọ́dà kò sí wa lọ́kàn nínú àwọn ẹni tó ń sàánú báyìí táwọn àna ó ti ara olùlẹ̀kùn ọlọ́lá ńlá yìí dàgbà wà lẹ́sẹ̀ náà. Abu Hurairah radiyallahu anhu ọgbà ẹgbà wọ́ọ̀rọ̀ wa látọ̀dọ̀ anábì Muhammad sallallahu alaihi anábì ni. رغم أنف رجل دخل عليه رمضان ثم انسلق قبل أن يغفر له رواه الترمذي بسند حسن ọlọ́run ọba kó fi mọ́ ẹ̀gbọ́ lẹ̀ ọlọ́run kó dójú ẹnìkan tí rọmọdán náà wọlé wá bá tó ba láàyè ṣùgbọ́n tí rọmọdán náà ti fi kó bá lé tó fi pẹ̀yìn dá tó fi lọ kọ̀ọ̀rọ̀ àforíjì ọlọ́run. a anabi tó fi kún fún pé kọ́lọ̀ ń tójú kọ́lọ̀ ń fi mọ́ ìkúlẹ̀. torí ẹ nínú oṣù yìí agbọ́dọ̀ gbìyànjú láti rí i pé akọ ní dáadáa à ń àforíjì tó ti wá nínú àjọ òforíjì. nínú àwọn kíkí màtí ń bẹ nínú onáà ní gbé ọsọ ọ̀nà kan tí yín máa pe ní lọ síbi kádúpẹ́ fọlọ̀ lórí àwọn àdẹ̀rà tọ́lọ̀ wọn bá ti fún yẹn. nítorí ẹ̀ máa ń gbé ọ̀ṣùyà onáà ní ró níbi jíjẹ níbi mímu ká ró níbi lò. ti máa ń gbé àti ìdẹ̀ra pọ̀ lọ́pọ̀ nínú àwọn àdẹ̀ra tó ga jù nù. wa ní ẹ̀jìnà sí àwọn àdẹ̀ra yìí ní àkókò kan. Eléyìí tó ṣe pé àkókò ikú ìpín tó nínú ojúmọ́ kan láti ìgbà tí rí bá ti yọ títí tí wọ̀. ṣùgbọ́n a èèyàn máa bí àsìkò yìí ti ṣe bó ti ṣe pọ̀ tó bó ti ṣe bàbàrà tó. èèyàn wá máa kí ni irú ìdèrà téèyàn á máa jàǹfààní rẹ̀ nú àsìkò yìí fún ọ́nìkè yọ̀ọ́ máa tẹ̀lé. ìdèrà yìí náà yọ wá bàbàrà lójú èèyàn púpọ̀ lójú èèyàn fi kà sí tẹ́lẹ̀. ṣé kọ́ máa jẹun gbogbo gbà? gbàtọ́ jẹun gbogbo gbọ́ òní mọ̀tẹ́ra tó wà nù kọ́ kọ́má mu tọ́ba wọ̀ láì sí bírèkì èlò lọ́ba yàwó rẹ̀ àtẹ́ni dáhìn gbogbo eléyìí máa lọ kó pèsè láti gbà báyìí dé gbà báyìí. nígbà tí nǹkan yìí tọ́ba wà nípò ọgbọ́dọ̀ sí èèyàn láǹfààní àti máa bí nǹkan yìí ti ṣe tóbi tó àdúgbò ti ṣe bàbàrà tó àti yìí ti bẹ̀rù. eléyìí yọ wá mú yàn máa pé ìwọ náà lórí àwọn àdẹ́rà yìí èèyàn pọ̀ ní dúpẹ́ kọ́lọ̀ láti dé mà ládùúpẹ́ kọ́lọ̀ lórí ìdẹ̀ra tó ti fún wa ọ̀nà àyàn ni o ṣèrí àtọ́ka sí gbogbo làákàyè tó sì gbé náà tọ́ka sí náà lọ́lọ́run bá wa nígbà tí ń sọ̀rọ̀ nípa tùyàmù yìí náà nípa rí àyà kanú rẹ̀ ó ní wàlẹ̀ àlẹ́kùn tẹ̀sùrù á ṣe gbogbo ń dá ṣe irúfin fún yín. kẹ́lẹ́ bá jẹ́ ní tí ó máa dúpẹ́ fọlọ́. ajẹ́ pé sòyà Ramadan ní tí ó di ká máa dúpẹ́ fọlọ́. àìmọ̀ọ́rẹ́ pọ̀ àtìmọ́lá fún ọlọ́run ọba tí ọlá yẹ. tí ọ̀pọ̀lọpọ̀ pọ̀ ló ní agbára ọlọ́ka yóò ti gbàgbé fọlọ́ bẹ́ẹ̀ ọlọ́run ló wù tí ó bá ọ̀sùn yẹn ó tún máa ń pín yẹn lọ sí ti kábẹ́rù ọlọ nítorí pé tábà fi lè kó ẹ̀mí wa níjànú láti má lọ sí ti ti ń fẹ́ ntọ́wù bíi jíjà bíi mímu bíi súnmọ́ bẹ́ẹ̀ láti gbogbo wọn là kalẹ̀ fún wa a rí i ẹ̀tọ́ làwọn nǹkan yìí ṣùgbọ́n látàrí ìjọsìn kan pàtó dà sí wọn là súnmọ́. àwa náà ti kóra wá jáde àtúmọ̀ nítorí pé à ń wá ìyọnu ọlọ́run àtúnbẹ̀rù ìyá ti ń lọ́dọ̀ rẹ̀ eléyìí náà tá a bá fi lè sàmúlò rẹ̀ dáadáa òun náà ni ó tún ṣẹ́kù lára wa dá máa múlò lọ́jọ́ ọ̀la níbi àti tí gbogbo tọ́lọ̀ bá ti lé o ajẹ́pẹ́ ìpáyọ̀ ọlọ́run yóò sọ̀kalẹ̀ sí wa la. bákẹ́rẹ́ tábà ń sọ sùyàmù Ramadan sùyàmù Ramadan yóò bá wa mú òpin bá ìwà àwọ̀ra eléyìí tí máa da ọ̀pọ̀lọpọ̀ èèyàn láàmú ojú kòkòrò kọ̀bí àwọn bílíkì èmi nìkan mo fẹ́ gbé lágbèéta ìfẹ́ kí nǹkan kan sẹ́kù fẹ́ lómi gbogbo àwọn wa yóò dín kù o ìfẹ́kùfẹ́ ọkàn yọ wá bí wọ̀ nítorí wípé téèyàn bá yó lèèyàn máa sábà ṣe gbogbo ojú ọ̀dà ẹni tẹ́bi ń pa ẹni sábà bá nídìí àwọn àwà pálapàla nítorí pé ńgbà tẹ́bi ń pa àyàn rírọ́ ni gbogbo oríkèé máa rọ́ lèyìn ara ẹ̀ mọ́kun láti ṣe ti ọ̀dà ńgbà tẹ́bi ń pa àyàn. Ìrú ẹ̀ ló ti jẹ́ pé bẹ́ẹ̀ ni sẹ́nìkan dáràn ayò ìnirú wọn máa wà kótó di kí wọ́n dáràn bẹ́ẹ̀ nìkan lù yàn pa ó yí òní bẹ́ẹ̀ nìkan lọ gbégi dínà sí ń dáràn ó yí òní ẹni ṣe ń fẹ́ kọ́ bàjẹ́ kọ́ máa làkejì kí yóò lóyò bébí bá ń pa síbẹ̀ náà lẹ pé ti wọnú kọ̀rọ̀ mi ọ̀wọ̀ lẹ́yìn tẹ́ mú efi kú òtẹ́nu wọn máa dáràn tọ́tàbáwá wo sùyàmù Ramadan gbígbé ebi ń pa oṣù gbọdọ̀ jẹun ògbẹ́ ń gbọ́ oṣù gbọdọ̀ mú mi torí kò ṣe bẹ́ẹ̀ ti tẹ̀sí kọ́lọ̀ ẹ̀jẹ̀ tí máa sáré ìsákùsà nínú sẹ́yìn eré rẹ̀ ó dínkù nínú Ramadan nítorí pé bẹ́ẹ̀ bá ti ń sáré sí nínú sàn bẹ́ẹ̀ lára máa ń yára sí àtìsẹ́ náà ẹ̀jẹ̀ yẹn tó wá dínkù nìyí ẹ̀rí ti kálukú wọ́n ti mú mi ní gidi. èyí ọ̀fẹ́ sọ̀rọ̀ gan yóò tún máa ronú sí pé tó ń bá lọ sọ̀rọ̀ jù ó lè wó ọ̀rọ̀ lásán. báwo wá ni ó ti fọwọ́ dáhùn gbọ́dọ̀ ni ó ti dé kẹ́sì ògbé lọ bí ibú. nínú tó fi jẹ́ pé àṣùyà á máa káni lọ́wọ́ dè a máa bá gbogbo àwọn wà pálapàla rádaràda jẹ́ lára èèyàn téèyàn fi wá di ẹrú ọlọ́run méjì èèyàn tẹ̀lé ti ṣe dáadáa. ìlú ìlànà bá Muhammad sallallahu alaihi wasallam ló ti pín àwọn ọ̀dọ́ wọn lẹ́nikẹ́ni nínú yín tó bá lágbára àti lè fóbìnrin lò tó sì lè gbé ẹrù tọ́jú ìyàwó kọyà fẹ́ ìyàwó. anábì nítorí pé ìyàwó tó bá fẹ́ òun ni ó mú ojú rẹ̀ ọ̀rẹ́ dáadáa ni ó sì jẹ́ nǹkan tí ó mọ̀ lè sọ abẹ́ rẹ̀ dáadáa. àmọ́ tó o bá ti lè ní tó lè fi ṣe ìgbéyàwó ọ̀sọ́ọ̀mù ni kò máa ṣe máa tẹnu orúkọ lọ. kí ló dé àrẹ́mi nítorí pé tọ́ọ̀n bá ń tẹ́ ṣe sòyà yóò máa dàbí ìgbà tí wọ́n ti ọlọ́dà. ara rẹ̀ ò ní máa lé lékúlé lórí pé ọba àrí nǹkan kan ọkàn rẹ ò ní máa wá wa kú wa torí kọ́ ọba olùkọ́ gbádùn nítorí pé ẹni tí ò jẹun tí ò mú rírọ́ ni gbogbo oríkì rẹ̀ máa rọ òun ọba díẹ̀ ní fúlẹ́ńgé fúlẹ́ńgé tí ọ máa torí rẹ̀ ọ̀sùn yá ọ̀pàtàkì púpọ̀ níbi àfikún àwọn èèyàn jánu wọ́n lè bá dènà sí tọ́lọ̀mọ́ bá wọ̀ fẹ́. bákan náà ẹ ìsúyàmù dáńsẹ yìí a máa ti okùnfà káláàánú àwọn mẹ̀kúnnù àti àwọn tálákà nítorí pé ẹni tí ń ṣe ọ̀sùnyà gbogbo wa ni ńgbà tí Islam ti pa wá pọ̀ àwọn olówó ń ṣe àwọn mẹ̀kúnnù ń ṣe àwọn ọlọ́lá ń ṣe àwọn tálákà náà ń ṣe ọ̀yọ́ baálẹ̀ ambọ̀sibọ́sì ìjòyè ẹnìkan ò sì sí yóò pinnu fẹ́ dọ̀tọ́ ikú òun ti sùn yá mú Ramadan náà tó àyàfi tó bá wù láti wọ náà rọ kọlọmọdé wa lọ máa nà. ẹ àwọn èèyàn ńláńlá àtàwọn olówó àtàwọn ọlọ́lá táwọn náà tá a pé túláàsì ní lórí kálukú kó kópa nínú síyàmù Ramadan yìí ebi ọ̀pẹ lomi ìlénu wọn ẹlòmíì nu wọn lórí ipò tí yóò ní òtún máa kẹnu ọ̀sán máa ẹ mọ̀ sọ pé kí ni tó máa pa lówó ọ̀sán gbọ́dọ̀ rí pé èdè ìsàlẹ̀ ń lu tòkè bẹ́ẹ̀ la hàn ọ̀gbádùn ní gbogbo ìgbà. àtúrọ̀mọ̀kùnmọ̀ wọn gbà tí rọmọdọ́nà dé ẹ̀rí pé ru wọn sèyáàmù lè gbò wọn ju ti àwọn ẹlòmíì lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mẹ̀kúnnù láì sí ìdè rọmọdọ́nà ọ̀pọ̀lọpọ̀ sèyáàmù wọn fi gbogbo ọjọ́ ayé wọn ṣe nítorí tó bá lòun ò ṣe sèyáàmù kò síbi tí ó ti rí oúnjẹ jẹ ó sì kankan má máa parí rẹ̀ sídi àárín nǹkan jẹ ni àárín nǹkan jẹ ni ọ̀kadà tá ní agbóhùn fẹ́fẹ́ nu rọ́sẹ̀sì fọlọ́ kó wọn máa gba dáadáa. ẹni tó yẹ pé ibi ń pa ojoojúmọ́ ọ̀pọ̀ nínú àwọn. ìgbà tí àwọn olówó àtàwọn ọlọ́lá àwọn tó ti kò mú táwọn náà máa ń bá wa ṣe sùyàmù Ramadan tí ìpọ́njú bá mú wọn débi pa wọn tó ń gbẹgbẹ wọn tó yìí kọ́ wọn. àwọn náà rántí pé àwọn ẹrú ọlọ́run kan wà o dẹ́kun gbogbo ọjọ́ ayé wọn ni wọ́n rí tí wọ́n ti. gbogbo ìgbà ni wọ́n wà nù pọ̀jù iléyọ̀ wa fi àmì. ẹ á ah, ọmọ yẹn ká lè sàánù ọlọ́run sàánù àwa náà ẹ jẹ́ káwa náà sàánù ẹlòmíì. ara bí rọ̀mọ́tọ́ ọ̀nà ti máa fi àmì yẹn téèyàn bá wà ń kó sísè ń rówó ń sowó olùkúmakúma bó ṣe wù tíyà sì ń ti àwọn mẹ̀kúnnù tí wọ́n wà lábẹ́ ìjọba rẹ̀ débi ń pa ẹlòmíì gan débi kan ń gbé lọ sàárì wọ́n máa ń sọ bẹ́ẹ̀ lómi pé àwọn èèyàn mọ̀ níbí máa ń pa àwọn èèyàn wọn yọ wá sọ pé tẹ bá rẹ́nìkan mú wa tó ti pé ebi lọ́ọ̀ràn lọ sọ́run àtàtì ẹgbẹ́ kù òpònú àmọ̀ pé àìmọye ni wọ́n ń gbé lọ sí sáré tí wọ́n lọ sí nítorí pé ebi lọ pa wọn tọba rí rọmọdọ́nà ní ara rẹ̀ ọ̀gbàlẹ̀ torí ẹbẹ̀rù ọlọ́run àwọn tó ti lọ́lá ọlá ilé ayé àwọn tó ti nípò ipò ilé ayé àwọn ẹni tó ti lówó owó ilé ayé ìdí tí gbogbo ẹ fi ti ilé ayé òun náà nípa ayé tá a rí náà láfilẹ̀ àfọwọ́bà pilẹ̀ ẹ wá nítorí gbẹ̀yìn ti lọ́lá ẹ nípò ẹ̀yin wá ń jọ̀sán nínú Ramadan ẹ wá ń sèse kí ni ọlọ́run ó ṣe fún mi kí ni ó fi mí ṣe èèyàn ọ̀mà ní ibi téèyàn fẹ́ ságbà pé òun fẹ́ sámọ́lọ̀ ńlọ sí ìtúnṣe fọwọ́ ọlọ́run náà ló kù sí rántí pé ayé náà ni gbogbo ọ̀rọ̀ yìí máa ń. ipò rọ tí ń gun ọ gaghị ipò àdánù yẹn ó rí i pé òun wálé ayé kò sì ní mú lọ́ngbà tọ̀gbà kókó dẹrù ọlọ́run kó lè bá àrọ́nà lọ́nbí tà lọ. ọ̀pọ̀ nínú wọn gẹ́gẹ́ ní náà láì máa jẹun sọ pé wọ́n tuntun máa kí ẹ lọ. kí lẹ́ ń tì lọ ń dá àbá fẹ́ wọn máa tì ẹsẹ̀ lè máa tì lọ oṣù ọlọ́lá oṣù tó ṣe é pé inú rẹ̀ gan lọ́nà ti sàkúrà nìkan gbogbo olórí rẹ̀ ń fẹ́ kí gbogbo oṣù lé ayé kọ́ dàbí Ramadan ṣé ẹ̀yin náà rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn tí èsì náà tẹ́lẹ̀ táwọn náà ń wá mọ́tíláṣí bẹ́ẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó ṣe pé wọ́n ti yan ìsìláàmù lójú wọn parí ìdáná rọ nínú rọmọdán lẹ́yìn náà dáa tó wọn yẹ kí gbogbo ọjọ́ ayé ọjọ́ rọmọdán wọn yà wọn ọ̀daràn ọtúbà àtúrọmọ fún wọn ẹ̀yin wọn alẹ ń tì í lọ ẹ ń tì í lọ aláìfọlọ ń sìn ní máa kó ti rọmọdán lọ mo lẹ ń tì í lọ gbàdé ti mọ́tò tó takú sórí ọ̀rá dáadáa táwọn àwọn àti kíkárá yóò lè rọ́nà kọjá àwọn òdì lọ ẹ̀mí ọ̀rẹ́ yóò ẹ̀jà ẹgbẹ́ wa sọ pé mi yín ọ̀rẹ́ yín oṣù ọlọ́nkọ́ kà wá fún kan nínú àwọn ẹni tí wọ́n lè bá rọ̀mọ̀dọ́nà náà wọ́n gbàjá tí ó sì gbalẹ̀ sí lọ́dọ̀ mọ pé ẹ̀mí ọ̀rẹ́ yín oṣù má dé sí pé àwọn ọjà kájú kágbá wà láborí rẹ̀ àkàràmọ̀kọ́mọ́lá gbogbo àwọn èdè náà máa ń pè àwọn èdè tí ó ní láárí lásán èdè rádaràda èdè ẹjọ́ ọ̀fẹ́ sí náà náà ẹ̀mẹ́tẹ̀kẹ́ni kò kí yín kíkì ìranù ẹ̀fẹ́ kò ń bẹ́ ní kíni mo ní ọmọ kí mi pé mo kó ń bẹ́ ọ̀ ń gbà fún ọ àbọ̀ ń gbà fún nítorí pé àwọn káfìrì wọ́n máa sábà ń lo àǹfààní yẹn láti gbọ́ àwọn sànù yín pé bẹ́ẹ̀ bá ti lè yọ ayé fóònù fífi ẹ̀ wá torí àdáfíńjẹ yín pọ̀ ẹ máa bọ̀ wá fi jẹ́ ìsìn máa gbádùn ìgbádùn òfò ìgbádùn orí ikú táwọn náà ti sọ pé àwọn ń ṣe kínní kan àwẹ̀ àwẹ̀ àdánù tí ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n lè sọ pé àwẹ̀ má di epo ni kò lè dòróró àwẹ̀ má jẹ ẹran ni má jẹjá àbẹ́rẹ́ kan mẹ́ àwẹ̀ àdáàrọ̀ aago mọ́kànlá ni lẹ́yìn rẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní bámàlà àwọ̀jà káàdì ó sì sọ pé o ti ọgbà àwẹ̀ ogójì ọjọ́ kan náà láti sọ pé má bàa wà pé tiwa láwẹ̀ kò sí ẹ bá mi mú wa níbo mi tẹ́tì rí fáwọn èèyàn ṣe bẹ́ẹ̀ yẹn ṣe ń sinú rọmọdọ́nà yìí ló kọ́ fáwọn táwẹ̀ kiri jáwẹ̀ náà. tí àwọn tó náà wọ́n ń gbàwẹ̀ rẹ̀ rádaràdá táwọn náà jẹun táwọn náà mú tí wọ́n jìnnà sí àwọn ìyàwó wọn wọ́n jìnnà sí gbogbo pálapàla rádaràdá ránranrán játijàti láti gbàtà àlùbáṣà lè ti yọ tóun ó fi wọ̀ pẹ̀lú àníyàn fáwọn tó ti fọlọ̀ bẹ́ẹ̀ bá torí ẹ má bá wa pé ẹsìn tiwa ló kọ kókọ tọ́lọ̀ wọn kò pé torí àkàràmọ̀kùnmọ̀ wa ọ̀sọ́ọ̀hún làwa ń ṣe mùsùlùmí náà béèrè kí ni sọ́ọ̀hún ẹ láàyè àìjẹ àìmú àìbóbìnrin lájọṣepọ̀ láti ìgbà tí àlùfáàjàrí bá ti yọ tó rùn ó fi wọ̀ pẹ̀lú àníyàn apáǹjọ́sìn kọlọ̀ gbogbo nǹkan yìí wọ́n pè ní àṣọ ẹ lè rẹ̀ bómi àfi lọ́dọ̀ àwọn bàbá ńlá wa kìí ti ṣe mùsùlùmí dábàá kó ló gbé àwẹ̀ ni ẹ máa pè ṣé ànábì òdúdú àwọn sọ ṣé ànábì tọ́lọ̀ fẹsẹ̀ hàn kí ló pè ọsọ́wọ́ ẹ gbọ́dọ̀ yí ọkọ rẹ̀ padà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn náà máa ń sọ pé àwẹ̀ àsọ́mà torí tó bá ti hàn pàṣẹ ṣe nìkan ẹ̀fí ilẹ̀ torí lọ́dọ̀ yorùbá àwẹ̀ àwẹ̀ àwẹ̀ àìwẹ̀ nìyẹn tẹ̀bí ń bẹ̀rẹ̀ islam náà tẹ̀bí àwọn yorùbá náà máa ń ah wọ́n bá lọ wẹ̀ pínrín nínú ọba jẹ́nu torí ìgbàgbọ́ wọn ni pé àgbọ̀dọ̀ wẹ̀ títí ga àwọn olódò mí náà tún wà bẹ́ẹ̀ wọ́n ní máa wẹ̀ má wẹ̀ bá wò wẹ̀ kọ́ wẹ̀ o ti fẹ́ sinra ní ìṣẹ́jú sí ìṣẹ́jú máa sinra kódà mo fẹ́ jókòó nù mí pẹ́ mbọ̀ jókòó bẹ̀ láti má mú mi kò sí tó fẹ́ sùn yàmù rẹ lábẹ́ òfin ọlọ́ ẹ sì rí i pé àwọn ṣe ń ṣẹbọ àtàwọn onísọ́ọ̀tì sọ́ọ̀tì àwọn náà láwọn ń gbá o sẹ́rù tiwa yóò hàn àwọn ti kọjọra wọn kọjọra wọn torí ẹ ẹ má fi ojo ẹ má fi wojo ìsìláàmù lélẹ́yìí kò sí nǹkan kan táwọn àti ẹnu ìsìláàmù tẹ̀lé ríru rẹ lọ́dọ̀ ẹ̀ ẹ máa pe lóko ti ìsìláàmù pé yóò yẹ àwọn èèyàn ti ká láti máa kílẹ̀sì náà kí a tó ń pè sọ́ọ̀ yóò ti kíkà lóko ọmọ àyè ti sọ́ọ̀mù ká máa sọ̀sọ́ kú sọ àìsí ọ̀sùn yá nǹkan máa wòwò kú àìsí ká máa gbọ́pọ̀ púpọ̀ àìsí ká máa rìnrìn kúrìn wàhálà ẹ̀sìn wa yóò rí pé nítumọ̀ nítumọ̀ ebi zakani amadede yorùbá ti sẹ́wọ̀n kẹta wa sọ ọ̀yọ̀ ọ̀yọ̀ zaka kí ni zaka tó ẹ̀jọ̀ máa ń yànnà náà rẹ̀ fún tẹ́sán láyé yọ̀ máa dì máwó yọ̀ máa dì máwó yọ̀ máa dì máwó amadede wa sọ fún kí ẹ kí ni ká àwẹ̀ kí ẹ kí ni gbogbo kálukú náà gbàdúrà kálukú náà gba ah, ju kita ọ̀wọ̀ kí táwọn làwọn àgbà ọ̀sọ̀. akramakumullah wọn ní tá máa tún ṣoṣo yá Ramadan náà borí ṣèkọ́ ẹ mọ̀ pé ṣèkọ́ nínú ọ̀kan nínú ẹ̀dá tọ́lọ̀ ń dá ni ọwọ́ ajé olórí ibú àgbà ó ti wá tẹ̀lérí fọlọ̀ ó lérí ó lè kà ó lòun mi ti wá sílẹ̀ o ní tó ti mú ọlọ́run sí olólórí ibú ah, ó gbẹ tí ó sórí rẹ̀ nù wá. èèyàn ti fi hàn wà wa lòun àfihàn tó sì ṣe ní pé gan òun ní jẹ́ kẹ́nìkan ní wọ́rà lẹ́nà o ṣé èèyàn á lè bẹ́ẹ̀ kéèyàn tún á lọ fẹ̀yìntì kọ́ máa wò pé mímì ò ní mì ní mi ò ọ̀fẹ́ wa o wàláhì ọwọ́ náà tí fi bínú yín ìdínú sẹ́yìn náà bá wò ó èèyàn mélòó gan ní ṣe islam lẹ́gbẹ̀ẹ́ ní ṣíṣe kẹfẹ́rí ẹ fi tìlú wa fi ṣàpèjúwe wọ́n kọ́ bìbà ní nídìí kẹfẹ́rí èèyàn mélòó lẹ́rí nù islam bẹ́ẹ̀ náà ni ọmọ àlùjáde kiri sọ̀mọ́ náà nínú hadith wọ́n ní nínú gbogbo ẹgbẹ̀rún èèyàn ni wọ́n ti máa mú ẹyọ kan lọ sálùjáde ẹgbẹ̀rún dín kan ọlọ́nu náà jáde náà ọlọ́dà kò mọ̀ sí alọ́ máa ná. ẹnìyàn lómi náà mùsùlùmí náà láwùjọ wa lónìí mùsùlùmí la bí ọ mùsùlùmí bàbá àtìyá rẹ èsì náà rárá ọwọ́ ayé ọ̀daràn paraku wọn á fi léèrè olójú máa ń tí o ní ìgbà tí àwọn àlọ mọ́tíláṣí àwọn èèyàn ju mẹ́ta lọ àwọn náà táwa ń sin náà ni àbá ń sin kárí o tóbi gbọ́dọ̀ jẹ́ pé orí gbàtà bá tó pọ̀ ká tó lọ mọ́sálásí tìbọ́lọ̀ làwa ń dún bẹ́ẹ̀ ni ẹni tí ó pọ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn olórí ibú kí ló wá dé tóbi wá jẹ́ kó rí ibú olórí ibú ni wo ò ní gbọ́nà tó fi sórí ire gbọ́dọ̀ mójútó ọ̀rọ̀ ara ó sì máa ń fìyàn ṣeré sí nkẹ́rí ọmọdé tíyàn bá yó méjì ayó ní ṣètọ́nù tí máa ń múyàn tí wọ́n máa tàyàn lóko tó ṣe wù ẹni tẹ́ ẹ bá yó ni ayé òbá náà sọ wọ́n ní ẹni tí ẹni kan ọjà yóò dán wá kúkì ó kété bí bá ń pa sí ọmọ wá kúkì pé olówó wọn jẹun yóò dán. ọ̀nwá kúkiri ẹ àyè gba kíní kankan ọ̀fẹ́ nípa láyà àbí kíní Kangoo kò yóò dán àkàràmọ̀kúnmọ́lá wọn lẹ́ni bá lójú ní ọmọ wa ìròyìn káàkiri nígbà tí èèyàn bá yó tí ẹ̀jẹ̀ rọ́ọ̀ṣì láàrin ya burúkú gbaná nìyẹn máa ń plan fún àtúnṣe lọ gbaná ni wọ́n dára ní wọn aráyè jókòó sí lára tó

ṣètọ́ni máa sáré tẹ́tẹ̀ ọba ti sáré pọ̀ ṣètọ́ni òrìrì ọmú pọ̀ tẹ́tẹ̀ máa ti sáré gidigidi ṣètọ́ni òrì ọmú. torí ẹ̀yin náà máa wò ó nígbà tí wọ́n bá bí ẹnìkan tí wọ́n bá bíyàn ẹ dákun ẹ wọ́nà láti dì mú tọ́ba wà ń dúró ẹ dájú tọ́ba tètè tí ọba gbọ́ omi lọ́wọ́ yín kó mu ẹ rọ̀dà lára nítorí gbẹ́ngbà tí wọ́n bí yẹn ẹ̀jẹ̀ yẹn ti ń sáré kọjá sísọ kò sí tí ó lè dáwọ́ gbogbo tó bá mú onífi wọn ìyàwó tí èlà mà àìmọye dá ti pààyàn bẹ́ẹ̀ nítorí ìbínú nítorí pé ṣetán yẹn ti ń sáré lára rẹ̀ púpọ̀ púpọ̀ lọ́dà bíi tọmọ ìyá méjì lásìkò wọn kákaṣu wọn kákaṣu yìí náà ni nítorí wọn lé ọmọ ìyá rẹ̀ bọ̀ láti rẹ̀ ṣáájú ọba àfi ní ìrẹsà pa màtọ́ wa bá ìrẹsà pa ẹ̀yin èèyàn náà tẹ̀sí ti rí i pé áwọ̀ ló ń bẹ láàrin wọn bí wọ́n ti ń lera wọn bọ̀ yìí ó yẹ kẹ́ ẹ̀ tètè bọ́ sàárín wọn kẹ́rin kẹ́ ẹ̀ lajà yẹn tí ṣètọ́ni ọmọ rẹ̀ ti ọwọ́ rẹ̀ sí nítorí kẹ́ ẹ̀ jẹ́ ṣètọ́ni ti ń sá eré burúkú nù sá wọn. àfa dípò kí wọ́n ti èkíní kejì mú wọ́n wò wọ́n ran wọ́n fẹ́ wo ibi tí ọjà sí erin tí ọ̀gá nu wọn fà báyìí kò fi wọn orí ọmọ ìyá rẹ̀ wò bàbá kan náà màmá kan náà ló bí wọn lórí kájú igbó ọ̀lọ́ kákájú lẹ́yìn mi ò jẹ́ mà àfà níwájú ilé ọba rẹ̀ tá a pa lọ sàpàdé ṣe náà nígbà tí ẹ̀jẹ̀ bá ti ń sáré jù lára kò tó lè mú yàrá lára. tó etí sì máa jẹ́ kẹ́jọ ọkọ̀ lára oúnjẹ náà oúnjẹ náà ni máa bá ké mú yìí jẹ yìí ìdínú anábà fi hàn wá ó ní inú fún ẹyọ kan ní mùsùlùmí máa jẹun sí káfíìrì kúmá inú fún méjì làwọn máa jẹun sí ìfún ẹyọ kan ní mùsùlùmí máa jẹun sí torí gbogbo oúnjẹ tí wọn tí wọn jẹ kìí ṣe àjẹdẹ́kò góńgò nítorí pé wọ́n fún àyè jíjẹ lẹ́tọ̀ọ́ rẹ̀ àyè mímu lẹ́tọ̀ọ́ rẹ̀ àyè mímí lẹ́tọ̀ọ́ rẹ̀ lórí bàbá ti jẹun kọjá àyè tiẹ̀ á di àyè omi lọ́wọ́ bàbá ti mu omi kọjá àyè tiẹ̀ á di mímí á di lọ́nà torí ẹ̀ sálẹ̀ bá àṣẹ tán. ọ̀sọ́ọ̀m ọ̀pàtàkì fún wa. tèmi bá ti wá jáde nílé ẹ̀kọ́ sọ́ọ̀mù Ramadan tí mo bá fi lè ṣàṣeyege ńbẹ̀ àti pé ẹ̀kọ́ tí mo rí bọ́nu Ramadan náà yọ ẹ̀kọ́ máa bá mi yí ni títí tí ọjọ́ ayé mi ò fi tán. bí ìgbà tí a wà nínú kọ́ọ̀sì kan ní ní ìsìnjàmá ibi tí wọ́n ti ń rí ìwà tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tá a bá fosùn kan kọ́ ó kéré jù ọyọ kárí múlò lóṣù mọ́kànlá yìí kìí kàn sí pé kọ́kàn máa lọ bẹ́ẹ̀ káwa pé àtìrẹ́yìn oṣù àtìrẹ́yìn ti àìrẹ́yìn kìnnì kìnnì jẹba yorùbá kí yorùbá nígbà tó ṣe é gbé ẹ̀sìn làwa ń ṣe ọyọ kọ́kàn ó tún máa bàjẹ́ ní tí rọmọdán náà bá lọ irú dáadáa táyé sínú rọmọdán kó látòtú ilé ṣe mọ́ni àyàfi kíkà ló máa ṣe ti àlè ọba dé mọ́tíláṣí ọba jẹ ọmọ mùsùlùmí wọ́n ti sọ láti tarawih bí rọmọdọ́nà bá ti lọ lọ àfẹnudọ́ bá tún ṣe kìyàmù lẹ́yìn rẹ̀ bí ọba ti sọ yàmù ní ìsìn ìwọ̀nba ni ó gbọ́ nítorí pé gbogbo ọmọ ìyá rẹ̀ mùsùlùmí náà ti ẹ̀rí kí rọmọdọ́nà tó dé pẹ̀lú mi bá gbìyànjú kó o fẹ́ kẹnu rúdẹ́sì fọ́lọ́n lọ́jọ́ àlùkàmí àbátìní à ẹlòmíọ́ bẹ̀rẹ̀ àbúrò níbi tí ó gbódé àmọ́ ní ìsìn ẹ̀wọ̀n bọ́lọ̀ ti ti rọrùn wàláhì ọlọ́run ti rọrùn débi tí èèyàn lè ròyìn àdúpẹ́ fọlọ́ torí ẹ̀ kálí bá forí àṣetán agbọ́dọ̀ ti jẹ́ kí à ń kẹnu rósẹ́sì fọlọ́ kọ́ pọ̀ nínú ìgbésí ayé wa gan lẹ́yìn Ramadan a ti mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run tó bá ti sọ fún wa pé wọ́n rọ́ọ̀sù rọmọdọ́nà ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà la gbọ́ ní ọjọ́ al-ahad eléyìí tó kọjá yìí ọjọ́ aláàdì wọ́n sọ fún wa wọ́n ní wọ́n rọ́ọ̀sù ètò túmọ̀ sí pé ọjọ́ àtìní rọmọdọ́nà bẹ̀rẹ̀ láti dúpẹ́ fọlọ́ eléyìí la gbọ́ la fi bẹ̀rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi ọ̀rọ̀ míì náà láti máa gbọ́ ṣùgbọ́n gbogbo ọjà lọ́dọ̀ wa ariwo ọjà lásán tí wọ́n á ní pé ẹni tó wá oṣù ó rí ó sì sọ fún mùsùlùmí yòókù pa àwọn rí ọlá ọlọ́run bá balẹ̀ yìí bẹ́ẹ̀ni tó lóun rọ́ṣù ọ̀bá rọ́ṣù tó parọ́ fún wa ó kú òun ó kú ọlọ́run. àwọn wa lè jókòó sínú pálọ̀ wa nú yàrá wa káró tún bẹ̀ wò ẹ̀rọ káwọ̀ wa àjẹpé àlè rí. bàbá kan nígbà tó ní àwọn ọmọ ni ọlá ó ẹ̀ka ìrùkọ lọ́rùn ẹ̀dá fún bó wọ́n ti rótù ẹ̀dá fún ti kéde rótù. kéde? ìbéèrè. ta ló kéde ọlọ́ àti ìgbà tó bá sókótó ló kéde àbá tí a lè rúṣù sókótó kára ẹ̀kọ́ máa ṣe Otu bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè gbogbo ọmọ lórí ti fi hàn yín pé sọba hàn wọ́n ti rọ yẹn lọ́pọ̀lọ́ púpọ̀ mùsùlùmí kò sẹ́yàmẹ̀yà lọ́dọ̀ ẹ̀yin náà wà kọjá pé ẹ̀yin náà yìí kẹ́mi kan wá fún wa sokoto torí pé sokoto rọ́ọ̀kà ló wà òun ò ní gba oṣù fún láti léde kólébó wọn ti tẹ́ kọjá bí ńgbọ́ jẹ́ pé wúrà wọn fi tiẹ̀ jẹ́ tiẹ̀ ló mú káwọn ọmọ gbàǹgbà tó wí. àtọ́ akẹ́wọ́n tó náà ẹ̀jẹ̀ lọ́wọ́ gbàdáwà wí òní gbà ọ́

nílùú mi tí wọn ò ti rí òun wọn tún ní rí ìjọ kejì ó ti jọ kẹta kan tó rí nígbà tó ti di òṣùpá jọ kẹta àbí jọ kẹrin ni wọn tó rí lù ṣé ọmọ àjọ kan ní títí ibi tí rọpò ọdí àtòdó torí ẹ̀ náà la sọ pé tùmọ̀ ọ̀rọ̀ yẹn ni pé fàmáìṣẹ ìdàmínkùn ṣọrọ ẹnikẹ́ni tí lílé oṣù tọba bá láyé kí ẹ ti kó gbogbo ẹ tọba rí torí èdè lárúbá lélẹyìí ayé màá ní man hadara ẹni tí máa ń bẹ láyé ńgbà náà kìí ṣẹni tó bá fojú gání ẹ nítorí pé gbogbo akọ́lá lè rí ẹni tó rí bá ti sọ fún wa ó ti tó láyé ànábì kan sallallahu alaihi wasallam wọn wá sọ fún fáwọn lóṣù ànábì kan sallallahu alaihi wasallam gbà mí òun náà máa wá ó lè má rí tàbí kan náà sọ pé mo rí ókè ànábì ọ̀wá nílò ó ti dọ́tò náà bá rí fúnra rẹ̀ ó ti là ànábì fa náà bá ti rí ó ti parí nù ànábì ọ̀sọ̀ fáwọn èèyàn ah, ẹgbẹ̀rẹ̀ sí sọ̀sọ̀ yá. bákan náà ẹ̀sìn Islam wa lọ fún akéwì tó bá gbìyàn nìyẹn bá tó sùn tí wọn wá gba rírì rẹ̀ wọlé. apá kan nínú àwọn olùmọ̀ àbí ìtọ́pọ̀ dùgbà nínú wọn wọn ni dáadáa ó sì sùn yá mọ̀rọ̀ mọ̀tọ́. débòtiri wọn ò gbọ́rọ̀ rẹ̀ wọlé ìwọ́sùn yìí nígbà táwọn kan sọ wípé rárá kò ní ṣe níjọ́ tí gbogbo wa bá fẹ́ bẹ̀rẹ̀ àjọ bẹ̀rẹ̀ níjọ́ dábàá ti tuntun àjọ tunu náà sawmukum yawma tasumun wa fitrukum yawma tuftirun bẹ́ẹ̀ lànà lè sọ bẹ́ẹ̀ bá ti sọ yá ọjọ́ tí gbogbo yín bá jọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá ti sinu ọjọ́ tí gbogbo yín bá jọ tunu kò sí àyè fún kó jábìlì akramakumullah ẹ̀rí rọmọdọ́nà tá à ń kárì ẹnu àwọn olùmọ̀kò wọ́n ní orígun ẹyọ kan iná lónìí orígun kan yìí ẹ̀já sọ dáadáa òun náà ní al-imsaku 'anil mufattirat min tulu'i al-fajri as-sadiq ila ghurubi ash-shams wọ́n lórígun as-sawm ẹyọ kan ni òun náà ní sọ́ra fún gbogbo tí ọjọ́ jíjẹ mímu àbí dáńkà sílẹ̀ fún ọ máa ba sòyàmù jẹ láti ìgbà dálùbádà rí bá ti yọ títí tó ràn fi wọ̀ eléyìí ni orígun sòyàmù. torípọ́ lọ́wọ́ bá sọ pé wọ́n kúlú wọ́n ṣọ́ọ́bù حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتم الصيام إلى الليل بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله يقول الله عز أعز من خالق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 sọmọ rọmọdán lè sọ ọ̀ràn yẹn lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ ni alìsílám mùsùlùmí ní máa ń ṣe rọmọdán káfíìrì bọ́bá ṣe ń fi bí para rẹ̀ lásán ni ń fi àjẹrà rẹ̀ lásán ni mọ́tẹ̀mọ́ ẹlẹ́kejì òun náà ni aláàkùlù làákàyè torí ẹ̀ rọmọdán lè sọ ọ̀ràn lórí wèrè o kìí ṣe ọ̀ràn yẹn lórí asínwìn o nítorí pé làákàyè òun gan láàyè tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tó fi ń bá wa sọ̀rọ̀ nípa gbogbo ẹ̀sìn tọ́lábọ̀ wa lọ́rùn béèyàn bá ti wá jẹ́ kó pàdánù làákàyè kò sí bó ti ṣẹlẹ̀ sí lọ́n. májèmọ́ ẹlẹ́kẹta òun náà ní kájẹ́ni tó ti bàlágà nítorí pé béèyàn bá ti bàlágà ìjọsìn fọ́lọ̀ wọn wọn ò lábọ̀yàn lọ́rùn torí ẹ̀ á rí i pé ìgbà tọ́lọ̀ ní ṣé túmọ̀ rẹ̀ ní pé ọ̀gbọ́dọ̀ tàdé ọ̀gbọ́dọ̀ sí ẹni tó ti bàlágà kìí ṣẹni tá a máa sọ bẹ́ẹ̀ pé dáadáa kò sí torí pé kìí sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ tẹ́lẹ̀ náà. wọ́n dàbí bẹ́sì islam ló sọ pé ẹ máa pa àwọn ọmọ yín láti kó ọmọ ṣe sọ láti máa ti pọ́dún méje ẹ sì máa nà wọ́n lórí ẹ̀ tó máa ti pọ́ ọmọ ọdún mẹ́wàá tó wọ́n bá ti sọ láti ní ìsọmọ ọdún méje ẹ mú wa láti àti ẹtì wa mú ẹtì ẹtì mú wa mọ́sálásí ẹtì sọ fún wa yà sọ mọ́sálásí ká lọ sí sọ́dá abájẹ mọ́sálásí la bá bàtó ń gbá bọ́ọ̀lù ọjà ìkó ń sáfún ló máa ń lé bọ́ọ̀lù ká wàhálà ẹ gbọ́dọ̀ nà tóbi tọ́lọ̀ ń láti pèkẹ́ ẹsẹ̀ ẹsẹ̀ ṣe ètò tí ìdẹ́pọ̀ nínà tọ́ba akọ́dún mẹ́wàá táwa mú wa mọ́sálásí tàbí wa parí sọ́dá bọ́ọ̀lù ló ń gbá mẹ́wàá ni kọ́ wa ń bí. bàbá tí wàá lọ́dọ̀ yín tán ẹ ọrịa mú ọ̀rẹ́ ẹ̀dùn nálẹ́gbà láti fi hàn yín pé bàbá ní sọ̀dá ọ̀gbọ́dọ̀ sọ̀dá rẹ̀. tọ́ kò yìí tí lórí ẹni tí ò ti torí ẹ̀sọ́ náà àwọn ọmọ wa kéékèèké à ń fẹ́ kọ́ wọn àmọ́ kì í lórí lọ síwájú. àwọn ọmọ tó lé pé agbára wọn ti gbé pípé wọn lè ṣe wọn ní dá wọn lè ṣe wọn ní tètè ẹ sì jẹ kí wọn wà tòsí yín ẹni jẹ kí wọn wà jìnnàjìnnà yéésẹ nítorí yéésẹ nítorí ìbẹ̀rù pé wọn lè fẹ́ jí oúnjẹ jẹ nítorí ìbẹ̀rù pé káàkiri ọmọ ti wọn nígbà tó ṣe é pé ọmọ ń pè bí mánú inú sì ń lọ kó mọ àjẹ pé. bí ó ṣe máa ṣẹnu tí ó fi di kọ́ máa dákú àkókò ẹ̀ẹ́n lẹ́yìn bá ti fura sí pé kọ́ máa ṣe ń ṣe tipọ́tipọ́ yìí agbára rẹ̀ ní gbé ọ̀yọ̀yọ̀yà máa dá papọ̀ ó ti jẹ yó ọ̀kadà tó àwọn wa àwọn ará wọ́n máa ń ti àwọn ọmọ lójú láti tó o bá ti lè gbájá o sì gbẹ̀lú nítòótọ́ ni o tètè ti rọ̀ dábàá pé ń fọn lẹ́kùn táwa ní fọmọ lẹ́kùn kó o bá parí àti sínú ẹ̀kùn tẹ lẹ́kùn mi kọ́ dáàdì lọ́la ni à bárakàlá òfin ọlọ́run fún lálùbáńkà àìsàn àlàyé fún lálùbáńkà ẹ̀gbọ́n wa kọ́ tó ẹ gbọ́dọ̀ fọ́ máa tàwádà lórí pé ìrọ́lẹ̀ ń pa fún ẹ̀fún lẹ́kùn yẹn bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ wa láyé jọ̀hún àwọn bàbá bàbá wọn máa ń sọ fún ọmọ pé kọ́ gbà á títí di àkókò sọlá tó gbòòrò sọ wọn máa ń pè ní àgbàdá yìí là sọ wọn máa ń tó bá ti da tó bá ti di àkókò gbòòrò yẹn kọ́ lọ jẹun wọn wá ní ìdajì nù tó bá tún ti lọ́la tó tún bá àgbàdá yìí là àgbàdá yìí là pẹ̀lú àgbàdá yìí là ó dodi ndí bí Yorùbá lẹ́wọ̀n níṣẹ̀rí alẹ́kùn irọ́ ni nítorí pé islam ọ̀sọ́pẹ́ ẹ̀sẹ̀sọ yá dáàbò kan àbáàbò kan kù díẹ̀ àbáàbò méjì kẹwàá já kẹnu àbírú rẹ̀ mí kún kótó dídí irọ́ ni jẹba ẹ̀ sì kọ́ ọmọ lẹ́sìn nítorí pé àbọ̀ àbọ̀tẹ́ kọ́ ó lè mọ ìyàwó alẹ́nu pé bàbá mi náà ti dàgbà ìyá mi náà ti dàgbà ní ìdíje tó jọ́ jẹ́ bàbá dáìlà náà ní tó ń gbà tọ́ eléyìí jẹba ẹdí fún ọgbàjà ẹ sì gbìyànjú láti wá nǹkan kan tó ti pé ẹ máa fi gba làákàyè ọmọ tí òbí ni máa ronú jẹ bí aya bí akura nìyẹn ní àgbẹ̀dẹ̀ mi káwo yé abala ewé ìwé mélòó láka láàrin wákàtí kan yìí bẹ́ẹ̀ mi mo bá yá mi tí wọ́n lọ yá mi tèmi lọ táwọn ẹ máa fi rún gàmà ẹ máa fi sọ̀mọ́ lójú kókó bákan náà. nínú àwọn nǹkan tó tó jámẹ́jẹ̀mú òun náà ní kéèyàn mà wípé ọ̀ràn àyàn ní sùyàmù jẹ́ lórí o nítorí pé ẹni tó bá gba ìsìláàmù nírú àná ọwọ́ àti lónìí arígbé a nífẹ̀ẹ́ sùn kán nítorí ń jò lọ gba náà kí ló sí bẹ́ẹ̀ ní á sàlàyé rẹ̀ mùsùlùmí àsìkò dáwà nù rẹ̀ yìí ni gbogbo wa gbọ́dọ̀ ẹnìkan gbọ́dọ̀ jọ sán. ẹ ṣàlàyé fún bẹ́ẹ̀ tọ lè jẹba ẹ ẹni tí máa wá ń sọsọ yá tí máa jẹ mú ti pé sí lára ẹni tí ó jẹ kí ká máa dé lọ ká sì bàjá tí ó fi jẹ tú láti tiẹ̀ náà òun náà ní kọjá pé a ní àlàáfíà àlàáfíà tí ò ní fi àfihàn máa wà lọ́wọ́ láàrin kàdáǹtì nítorí pé èèyàn ti ń bá sèyàmù lọ tí bàbá kì mọ́lẹ̀ sáàsọ yìí pé ọ̀gbàjá náà ni rárá o ẹ̀rọ ló ń jẹ bí ọ̀gá lè dá jẹ lọ́nà tó ṣe pé kò ní kú máa lọ́wọ́ torí pé tí rọmọdán náà bá tán yóò máa san ọjọ́ yẹn padà. bákan náà eŋti yóò tún fún wa láǹfààní láti jẹ́ pé a gbọ́dọ̀ sí náà ní náà ní kọjá pé a wà ń lé àti lórí ìrìn àjò ẹni tó wà lórí ìrìn àjò ẹ ń tilẹ̀ yìí ẹ ń lọ sí kù abẹ́ ń tilẹ̀ yìí ẹ lọ sí wọ́n ti pè mọ́kúá ẹ ń tilẹ̀ yìí ẹ lọ sí kòtòǹgòrà abẹ́ ń lọ bídà abẹ́ lọ kánú Kaduna abẹ́ ń lọ jọ́ọ̀ abẹ́ ń lọ gọ̀m̀bẹ̀ ẹ ń lọ bọ́ọ̀tì Islam gbà gbígbé arìnrìn àjò tó bá fẹ́ o lè má tẹnuro kọjá pé ń jẹ ọ̀sán àmọ́ yóò ṣírò iye ọjọ́ tó fi jọ̀sán lórí ìrìn àjò yẹn yóò padà tán padà lẹ́yìn Ramadan bẹ́ẹ̀ náà là láàrin àmọ́ ẹni tí ń bẹ́ ń lé àárẹ̀ òsì ọ̀sán òsì ọ́ dandan gbọ́dọ̀ sọ̀sọ̀ yá Ramadan onírìn àjò tó máa fún olùjọ́ méjì mẹ́ta àmọ́ òun ní lọ́jọ́ mẹ́rin gérégé ń bẹ̀rẹ̀ tọ́ba wù ó tún lè má tètè yá mọ̀ Ramadan ń bẹ̀ níjọ́ méjì mẹ́ta rẹ̀ títí tí ìpadà sí ibi tó ti wá àmọ́ yóò ṣírò iye ọjọ́ tó jẹun yóò san padà lẹ́yìn Ramadan. àwọn obìnrin kọ́ obìnrin tí ó tètè yá mọ̀ Ramadan ọgbọ́dọ̀ jẹ́ pé ń ṣe nǹkan oṣù lásìkò Ramadan tẹlifọ amọtọkọ ẹnu ni òní jẹun ẹnfẹjẹ ń jáde lára rẹ̀ kò burú ó kú yọ kọtọ. ẹni tí máa ń ṣe nǹkan oṣù ọ̀gbọ́dọ̀ ṣe sùyàmù Ramadan ẹni tẹ́jẹ̀ bí máa bá jáde lára rẹ̀ ọ̀gbọ́dọ̀ ṣe sùyàmù Ramadan. àmọ́ obìnrin tó lóyún obìnrin tí ń ma obìnrin tó lóyún obìnrin ma àwọn obìnrin bẹ́ẹ̀ àwọn náà wọn bá ka lóyún tágbára wọn bá ka nígbà tí wọn ma. tí ọba ti ka adékun wọn ka yọ ọjọ́ náà bá jẹ wọn sàn padà lẹ́yìn Ramadan eléyìí lè sọ dọ́gba tó lọ́rọ̀ àwọn onímọ̀ kí aboyún yọ sàn padà lẹ ẹni tí ń rè ma yọ sàn padà lẹ ọ̀rọ̀ pa fúnlá yìí ló di abidí ọ̀tẹ̀lẹ̀ nítorí pé ọ̀rọ̀ tí wọ́n ní Abdullahi bin Abbas radiyallahu anhuma tó sọ nípa kó aboyún àtẹnirè arúgbó tí islam sọ pé yọọ máa bọ́ aláìní ni wọ́n fi ń jẹ́ ọ̀jọ́ra wọn wéra wọn ni nítorí pé obìnrin tí ó lóyún àtẹ̀yí tí ń re ma ẹni tí wọ́n jọ jù òun náà láàárín aláàárẹ̀ tẹ̀sí rí yẹn ń ṣe ń ṣe yọ padà kó ń bẹ̀ yóò di pé àárẹ̀ ò sí ma ta ni nínú wa ni ọ̀tá rẹ̀ tó tún padà dìde bẹ́ẹ̀ náà lóyún bẹ́ẹ̀ náà là ń rí ma oyún ò lè máa wà lára rẹ̀ lọ láéláé kò sì lè máa fọ́ ọmọ lọ́yàn títí tó mí ìhun gbọ̀n yọ padà pàṣẹ ìjọkàn náà tó ń gbà tó bá ti di pé kò lóyún kò sì ní tiwọ́ kan bí à ń rí ma yọ ọ̀sán padà ní tó o bá ti kọ́ aláìní ló kọ́ pé torí pé o lóyún torí pé o ń rí ma tó o bá ti kọ́ aláìní tí kò sùn yá àmùrí wá sán padà eléyìí lè gbà nítorí pé ọ̀rọ̀ tí fún àgbàdo sọ ó fi wé arúgbó ni wọ́n ọjọ́ arúgbó torí tí ń ta arúgbó yóò padà parí sínú sàárè àbẹ́yìn á máa jẹ́ pé àárẹ̀ arúgbó tí máa ń sèyàn yọ wá yí padà yọ ọ̀dọ̀ ọmọ lóńdó láìláì tòǹtòrí ẹ̀ náà sọ pé ta la láàárẹ̀ tóun náà máa bọ́ aláìní dípò sèyàn òun náà lẹni tí ń sàárẹ̀ tó jẹ́ mẹ́ìbùsùn mẹ́rin àárẹ̀ tó ti bá a ti sọ̀rọ̀ ìdínú pé ó lè gbádùn táwọn gbogbo olè tó ní olè tó là ní òkú òun lọ́jọ́ arúgbó kìí dolóyún kìí sẹ́ni tí ń rè ma torí àwọn tí wọ́n fọ́n ká fáwọn obìnrin ogun wọn ti gbà á tó bá ti lóyún láti máa ṣe fídíà ẹ tó bá ti jẹ́ kó rí máa máa ṣe fídíà ò ní fídíà kankan ti wá sí wọn padà ní ẹjọ́ ta ó ti lọ bí fifty days yẹn kò bá jọ ń rìn wá sí padà eléyìí lè tọ́jú ọgbà jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀. á dùn ó báyìí láti máa tẹ̀síwájú ńjọ́ mi. sùyàmù Ramadan wọn bó gádà ká jẹ́ ẹni tí dáadáa rẹ̀ tún lékún sí. ká má ṣe gbàgbé pé anábì sallallahu alaihi wasallam ọ̀làwọ́ ti gbogbo ọ̀làwọ́ lọ. àsìkò tí líláwọ́ rẹ̀ jù tí máa wá wáyé ńlọsùn Ramadan náà. ìgbà tí màlẹ́kà Jibril máa wá ń bà á kánábí oṣù wa máa tún alukóraani tó sọ̀kalẹ̀ gbọ́dọ̀ màláíkà jibril wa sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam kánábí oṣù máa tún kàfó náà ọlọgba alátọdọ lọ anabi oṣù wa máa kàfó náà yóò máa bọ Ibn Abbas ni lásìkò yìí anabi máa ń lawọ́ ju ìjì tí ń fẹ́ burúkú burúkú tí nǹkan kan ò lè dá lọ bẹ́ẹ̀ ni lílawọ́ anabi máa rí gbà. turẹ̀ nu Ramadan yìí ẹdí káwọn náà ká ṣe dáadáa torí pé dáadáa tẹ bá ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà dáadáa mẹ́wàá lè gbà àmọ́ lásìkò ọlọ́lá yìí ọlọ́run tó máa ń san ìlọ́pa ìníyì rẹ̀ fẹ́ni tó bá wù bá ní ẹ̀yìn bá ti dáa jù ọlọ́run sì ti sọ onílẹ̀sẹ̀ náà ló bẹ̀rẹ̀ rọ ṣẹ́dá tòmísẹ́kù mẹ́fà tòmísẹ́kù ẹ̀ lè rí dáadáa gbà lọ́dọọlọ ó dìgbà tẹ́yìn náà bá ń ná nínú tẹ nífẹ̀ẹ́ àsìkò táwọn èèyàn máa ń ṣèdíje láwa yìí níta ẹná tó kéré kò kéré lọ́dọ̀ ọlọ ọlọ́wọ́n máa bá yín tọ́jú ọ̀yọ́ máa bá yín rè títí tẹ́sí déjọ́ pé ní àwòké yá màtẹ́ ìbàládà rẹ̀ gèlè mà ẹsẹ̀ ràn lọ́wọ́ fẹ́ni tó tún pa ẹ̀ka sí láyìn fẹ́ni tẹ́bi ń pa tẹ́yìn náà bá wọ̀ tó tẹ́ bá wó ẹ̀rí àwọn àdílé míì tó yẹ pé ìyá jẹ wọn ẹ ṣàánú wọn kọ́lọ̀ ń bò lè ṣàánú àwa náà. ẹ má gbàgbé gbígbé tẹ ẹ bá fi lè fún ẹni tí ń sọ sùyàmù ló ń jẹ tọ́jẹ́ oúnjẹ tọ́jẹ́ lẹ́yìn sínú ọlọ́run bó fẹ́yìn náà ń ru ládàá tiẹ̀ yóò tún kàn sí ní. nígbà náà fi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsílẹ̀ ni máa ń fọ́ tọ́ra sọ àìmọ̀ pẹ̀lú owó mélòó ẹ̀jẹ̀rẹ̀ ẹnikẹ́ni tó bá fún ọ ní sùyàmù ló ń jẹ́ ẹkùn lóúnjẹ tó jẹ tọmọ ọ hmm, ẹ̀yin náà gba ládàá rújẹ táwọn yóò kí ládàá tó wọn pọ̀ ẹ sànù wọn àwọn ẹni tó ṣe é pé sábà rúnjẹ sínú náà jẹ olùkùtù ọjà táyì àwọn ẹrù wà bẹ́ẹ̀ fún lóúnjẹ láti sínú yóò wá dá méjì yóò gbé yóò jẹ ẹ̀sánù wọn. nítorí pé àná sallallahu alaihi wasallam ni man nafasa an mu'minin kurbatan min kurabi dunya nafasa Allahu anhu biha kurbatan min kurabi yawm al-qiyamah. ẹnikẹ́ni tó bá fi lè gbé ìpọ́njú kan kúrò fún mọ́mí nínú ìpọ́njú ilé ayé ọlọ́wọ́ bó ti torí rẹ̀ gbé ìpọ́njú kan kúrò fún wa náà nínú ìpọ́njú jọ̀gbìn náà. kí ló ṣe adúlù kí ni ọlọ́run ti sọ lẹ́sìn. ẹ jẹ́ ká gbìyànjú ká jẹ́ni tí ó sàánù kọ́lọ̀ wọn lè bá sàánù àwa náà. akramakumullah káwa sọ̀ra ká yẹra fúnra pa nítorí pé Ramadan ti dé àánú ti sọ̀kalẹ̀ sínú ọkàn àwọn èèyàn ọmọ yìí yọ ìyá tí yọ fúnra ó lè láti tó lọ làwọn ti jẹun àwọn dájú pé rọlẹ̀ pa. àkàrà ọmọkùnrin wọn lọ ẹlòmíràn parọ́ ó lè gbé ìyàwó òǹkú ìyàwó rẹ̀ sùn. torí kọ́tàlẹ́ rẹ ni lówó ẹ jẹ́ ká tọrọ àfọ́rọ́ ala ànẹ́tò lọ́ọ̀nì ala ọlọ́ni ẹsẹ̀ tiẹ̀ gbọ́ làánà máa jẹ́ táwọn ká nínú ẹni tí dúkìá tó bá jẹ́ pé rọmọbọ́nà lọ́kọ́kọ́ pé òṣùwọ̀n téèyàn á fi yọ zakat má lọ́wọ́ rí tí wọ́n máa yọ zakat nù rọmọbọ́nà á gbìyànjú láti yọ zakat yìí. ẹ má ta fún rẹ̀ ẹ má gbàdúrú owó yìí ọlọ́run ọba tó fún wa ládùúrú náà lọ́wọ́ á ní ká yọ ọwọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ ẹ má jẹ́ ọwọ́ àjọ wa lójú ká máa pè ládùúrú nítorí pé ẹni tó bá kọ̀ láti yọ ọ̀wọ́ ntọ́lọ̀ nìkan yọ níṣẹ́ lọ́kọ lẹ́tà sí wípé ọ̀yẹ kówó wọn pọ̀ tó kó ṣe pọ̀ tó tó sọ bá ìyàpàdé lọ́dọ̀ ọlọ yàtọ̀ sádàáwò tọ́lọ̀ tó lè gbé balẹ̀ ayé ìgbà ìgbà tọ́lọ̀ wọn bá tó fún ọ ní forty million naira ọlọ́run á ní kọ́ yọ mílíọ̀n kan jẹ̀mọ́ sọ́kù àbí ọkùnrin nínú ogójì mílíọ̀nù ọlọ́run yọ mílíọ̀nù sọ́pọ̀ ọba tó fún mi lógójì tó wá lẹ́yìn ọ̀kan ni kí n yọ ọwọ́ àfi mọ́kàndínlógójì ó fi ilẹ̀ fún mi tí wọ́n ti mí ta tí olówó fi wá sọ pé owó ìpọ́ o owó ìpọ́ o òdúró owó ìpọ́ o ọlọ́run ti dín kù fún ọ olórí ìpọ̀ ti fa ọlọ́run bá dín ọlọ́run bá dín ọlọ́run bá dín wọn náà fi wá bọ́ sílẹ̀ kó ayọ̀ àná gbogbo àwọn èèyàn lápapọ̀ kọ́kọ́ nítorí pé ọba tó fún mi ní ogójì tó ní kí n yọ ẹyọ kan nù ẹ oore ńlá ló ṣe káwá lọ́dún tí ń bọ̀ ìgbà tí mi ti jú tí mo yọ ìdá kan nínú ogójì kí n wá wo ìpolówó mi wà lẹ́sìn tí mo yọ ọwọ́ ọ̀nà bá ń tí mo yọ níbo ló ti dé lọ́dún yìí nítorí pé zakati ò owó dín ọlọ́run máa fi kó ìdàgbàsókè bá dúkìá. àmẹ́rin tó pọ̀ sí ọ̀yọ́ yóò gbádùn ara rẹ̀ tó nítorí tẹ́ ẹ rí ẹ lọ́pọ̀ yọba bẹ̀rẹ̀ sí jẹ́ adáwọ̀ bẹ̀rẹ̀ sí ṣe yàtọ̀ sí ti ń retí ìyànjọ́ pé ní àgbéyà ní ìyà. akramakumullah ẹnìkan máa fún wa zakat àti lọ lọ́dún yìí ìwà abúlé o ọ̀dọ̀ ọlọ́run ọlọ́mọdé kọ́ wọ́n parí mbẹ́ làwọn máa kéde ọlọ́run làwọn máa béèrè alájẹ mi ó ẹrántí wa ẹ máa fún wa ẹ gbàgbé yìí kò wúlò èèyàn gbà wọn náà tí ìwà bó tilẹ̀ establish tí wọn náà fi dá dúró ro làgbẹ̀dẹ̀ pọkọ́tà ó ti yẹ kí wọn náà máa ẹ máa tún máa zakat ẹ máa fún ẹ wọn á fún ẹ lọ́nà tó fi jẹ́ pé lọ́dún tí ń bọ̀ ọ̀yẹ́ fún tún gbọ́dọ̀ rẹ ma torí insha allah owó rẹ ọba ti pọ̀ débi kí wọn náà lè máa yọ zakat ó ti kú òun náà ní tó tún pa ó tún máa ti kékeré ṣe zakat twenty naira dẹ́ máa fún yẹn àbí two hundred nkele lẹ́yìn ọ̀ràn ẹ bá wọlé oúnjẹ ní ìsẹ́ni kọ́ bá yín fùfú mẹ́ta màmá méjì ẹsì ní kọ́ba yín ti sẹ́fún ọ̀pá sí kọ́dà kó sèé náà tọ́ di fífi náírà owó ti ti jálẹ̀ àbí òsì ti jálẹ̀ àti ti àbá wa tó ra bí ọwọ́ tà fún. àkàràmọ̀ fún mi lọ kọ́ ajẹ́ pé lẹ́yìn náà láti retí pé wọ́n bá ọkọ mọ́tò béèrè mà àbá owó sì ló fún yẹn náà. tó bá fún un lówó tó yẹ kó náà fi lè establish nínú zakati rẹ̀ tó bá tún wálẹ̀ mi àbùkù lọ́fẹ̀ẹ́ kan. ìdánfọ́ lẹ́yìn bò ló islam ọ̀faramọ́ máa tọrọ máa tọrọ máa tọrọ mọ́tà máa fún ẹ sí wàhálà olówó nìwọ náà ẹnìkan tó wá fún ọ zakat má gbà ó nítorí tó o bá gbà lórúkọ pé zakat ni kò ní gbà kẹ́ni tó yọ nítorí pé a kì í fún lówó àyàfi tó lówó bá wà ń bu ẹnìkan lè fún. bí na náà ti sẹ́ àti gba zakat jọ fún ìjọba bí kápò arìnrìn àjò ni tówó táma lọ́wọ́ lórí ọba àlówó ìlú rẹ̀ amẹ́ni sìn adọ́wọ́ àlò adọ́ ṣẹ́kínní wọ́n lówó ẹ̀ lówó ọkàn lówó tì mí wá kí ẹ ẹgbẹ́lẹ́ ọ̀gbọ́n ọ. bọ́yá láti kánò ó ní zakati nu so ìwọ lẹ́tọ̀ọ́ sí nítorí pé alihamudulilayi wọn náà lówó wọn kàn yọ zakati ọsọ fún pé mo rówó tẹ fi ránṣẹ́ o lórúkọ owó zakati o màá wá bá yín fi jíṣẹ́ fáwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sí Ọlọ́run balẹ̀ mo rò pé yé wa èmi àwọn agbowó lọ́wọ́ rẹ̀ ẹni kó padà màá wá pín fáwọn aláìní so eléyìí ní nǹkan táwọn ẹ̀sìn kìí ti fẹ́sùn dáwó padà ẹlòmíì ìwọ lọ fẹ́ràn ìwọ ni ọ̀fẹ́ yà yóò sọ pé ẹlẹ́kọ̀ọ́ ẹ má bínú ẹ má kó kéré zakati nu kò sí wàhálà ọlọ́wọ́n bọ́ gbà ọlọ́wọ́n bọ́ fàlùbá gbà sí ààbà yín pin fáwọn ẹ̀jọ́ lẹ́tọ̀ ẹ má ti kó gbé fóònù lẹ̀ láì sí sọ fún ààbà yín pin fáwọn tí wọ́n lẹ́tọ̀ ẹ̀yin náà ti pin tọ́jú kọ́dà tó bá ti di ẹgbẹ́ fún ẹ ní kótó sáà kótó sáà ẹ̀ kà fi pépà ránṣẹ́ sí lè jẹ bó ti jẹ kó tó kọ fún nọ́mbà rẹ bẹ wọn lè fi ẹbí lè lè jẹ bó ti ṣe jẹ akramakumullah nínú Ramadan kìyàmù lẹ́yìn àgbọdọ fi ṣeré àtìrí ma mọ́tíláṣí joro masha Allah gbogbo gbogbo àwọn Ramadan mùsùlùmí ní wa. ìjọ kẹta òdì ìtọ́kù dáadáa lẹ́yìn àwọn ọmọ ẹgbẹ́ ti wá lé tó bá tún wá di pé rọmọgán àbọyọ ńlá ni wọn tán àbọtúnlá àtúrọmọkùnrin mọtòlásí ọba tuntun káwọ bóyá wọn tún aṣáájú tí wọn máa wú àmọ́ bóyá wọn tún sí torí kálukú tí wọn ti wà nígbà tó kọ tán ọyọ kó rí bẹ́ẹ̀ jẹun ẹni tó bá dúró pẹ̀lú ìmáà títí tí ìmáàmù bá fi ń sálámà wọ́n máa kọ́ ládàá tó gbogbo omi ẹlẹ́sìn sí náà ẹ má lọ ó dìgbà tí ìmáàmù bá parí gbogbo sọ́lá ọlọ́run bá kọ́ dákun kọ́ tẹ́wọ́ gbẹ̀ sí wa lẹ́sìn lọ́wọ́ wa ọlọ́run dákun má kọ́ ti sí wa lọ́wọ́ láṣẹ àwọn èèyàn á gbìyànjú ebi àtìsí náà lóde wọn bá ṣe màmá ọlọ́run dákun túbọ̀ máa gba àwọn àjọsìn lọ́wọ́ wa má kọ́ ti sí wa lọ́wọ́ ìwọ ọlọ́run bá wa ràn wá lọ́wọ́ níbi tá a kù sí má da wa dára wa ìwọ lọ ọlọ́run ọbẹ ẹlẹ́dàá wa ti wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ tó pọkùn náà kú lọ́rùn wa nínú oṣù rọmọdánà yìí ọlọ́run dákun sí wa lọ́mọ àlìjáde òbí ló bí wa ayé bẹ láyé lè má sí láyé ẹ má ti ká gbàgbé wọn gbà kankan ẹ máa rántí wọn nínú àdúrà ẹ má pẹ́yìn ẹ máa rántí àwọn òbí yín nínú àdúrà òbí lọ́kùnrin àti òbí lóbìnrin àwọn èyí tí wọ́n ti ṣaláìsí nínú wọn lórí Islam lórí kí wọ́n gbà fọlọ́ wọ́n ti ń tẹ̀lé tàbí Muhammad sallallahu alaihi wasallam ọlọ́kọ̀ọ́ba àforíjì wọn ọlọ́kọ̀ọ́ba akẹ́ wọn kọ́ba àgbẹ̀ wọn ọlọ́mọba kọ́ba wa pa àwọn ẹ̀ṣẹ̀ wọn rẹ́ fún wa kó tí wọ́n lọ́mọ àlùjáde èyí tó bá wà nínú kẹ́ nínú wa ọlọ́kọ̀ọ́ba àgbàlẹ́kùn kẹ́ fún wa èyí tó bá wà nínú pọ́njú nínú wa ọlọ́run kọ́ dákun kọ́ bá wa mú kó fún wa àwọn òbí wa tó wá sẹ́kù láyé tí wọ́n ń bẹ láyé tí àwọn náà sì ń bẹ pẹ̀lú àwọn ọmọ wọn ọlọ́run ti kọ́ àwọn ọmọ wọn rí wọn pẹ́ ọlọ́run ọba ó sì wọ́n láwọn òbí alálùbáríkà fáwọn ọmọ wọn kọ́sà àwọn ọmọ ọlọ́mọ alálùbáríkà fáwọn náà ọlọ́run ọba kó tún àwọn ọmọ wa sí ọlọ́run kó ti àwọn ọmọ alọ́mọ dáadáa ọlọ́run káwọn ọmọ wa fún ọmọ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 وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وسلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها اللهم تقبل صيامنا اللهم تقبل قيامنا اللهم تقبل صيامنا وتقبل قيامنا اللهم تقبل صيامنا اللهم تقبل قيامنا واجعلنا اللهم من عتقائك من النار اللهم اجعلنا من عتقائك من النار اللهم اجعلنا من عتقائك من النار اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين قوموا الى صلاتكم يرحمكم الله